إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور مهدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọ̀pẹ́ni fún olúwa ọba wa jalla wa ala atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run anábíwa muhammad sallallahu alaihi wa alihi wa sallam a ń dúpẹ́ fún ọlọ́wọ́n bá wa lórí àwọn orí kan òjò kan tó fún wa nínú àánú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́ni ká bẹ̀rẹ̀ oṣù Ramadan títí ọdún yìí pẹ̀lú ìrọ̀rùn nínú àánú ẹ̀ bákan náà ọlọ́run nínú àwọn tí ó yọrí oṣù Ramadan náà abẹ́jálà wàhálà gbogbo àwọn ìbàdà nínú fún wa. àwọn èyí tá a ti ṣe síwájú oṣù náà èyí tá a tún máa ṣe lẹ́yìn oṣù náà ọlọ́run gbà ní ìbáadà fún wa wá ṣe nírọ̀rùn fún wa láti lè jọ́sìn fún pẹ́ lórílẹ̀ ayé bó ṣe tọ́ àti bó ṣe yẹ gbogbo àwọn ìbáadà tá a bá ń ṣe náà lọ́sàn-án lóru ọlọ́run kó gbà ní ìbáadà fún wa kó ṣe ń sábà bí àti sórí ire wa láyé àti ní alkiyama kẹ́bà sì mọ̀ wípé tíra tí a máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa lọ́jọ́ tòní òun náà ni tíra àfáàgbà ni dr abdulazim badawi wọ́n sorúkọ tíra náà ní alwajizu fi fikihi sunna wal kitabil aziz báàbù tí a ń kà lọ́wọ́ o náà ni báàbù tí ń sọ̀rọ̀ fún wa nípa ọ̀rọ̀ ìrun ibi ta kàtà níbẹ̀ o náà ni àwọn ṣurutu sọ́lá àwọn májẹ̀mú oorun àwọn nǹkan mẹ́fà wa tí wọ́n pè ní májẹ̀mú irun adẹ̀ ṣàlàyé fún wa nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ báàbù yìí wípé nípa àwọn táǹkì ní ṣurutu sọ́lá arkanu sọ́lá wàjibátù sọ́lá àwọn àfá àwọn onípanupọ̀ lórí ẹ̀ àwọn víù wà tó yàtọ̀ síra wọn nọ́mbà sí wọ́n pè wọ́n ó yàtọ̀ síra wọn tàbáǹkà wọn ìní ìwọnú ara wọn àti tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú mọ́sáàbà níbí báyìí mẹ́fà ni wọ́n fi ibòmí àádìbí tí wọ́n ti pè ní márùn-ún níbòmí wọ́n pè ní mọ́kànlá àti tójọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mo ṣàdéhùn wípé èyí tí púpọ̀ nínú àwọn àfà kí wọ́n faramọ́ jùlọ àbí tó dá ẹ̀ wà straightforward tó sẹ́ pé kò fẹ́ ní kọnu kọ́họ̀lọ̀ gbogbo wọn náà láti gbìyànjú based on nǹkan tí wọ́n rí kà mùsùlùmí ike mẹ́sàn-án ni gẹ́gẹ́ bá ṣe rí nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra àdẹ̀sàdẹ̀hùn wípé a kà wọ́n fúnra wa briefly kó tó di pé a ó tẹ̀síwájú ó yẹ káàkà ní ìjókòó tó kọjá but ààyè gbà wá so eléyìí náà láàrin nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra tí wọ́n kọ nípa ọ̀rọ̀ fíkíwù pàápàá jùlọ tó súnmọ́ bá ṣe máa kírun sọ̀rọ̀fà ní àbí kásọ wípé wà ṣòrótù sọ́lá àbí ṣòrótù sọ́lá títà ma wọn májẹ̀mú oorun mẹ́sàn-án ni wọ́n ká má gbàgbé mẹ́fà la kà nínú tíra yà á rí pé nínú mẹ́fà ta kà nínú àwọn kan náà tó wọnú ẹ̀ alákọ̀ọ́kọ́ nínú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà bínú àwọn tíra tá a rí tán pè ní májẹ̀mú oorun òun náà ní al-Islam kéyìn ó jẹ́ mùsùlùmí òun gangan náà máa mú alálàkọ́kọ́ tabawo èyí tí àfáà mú wáyé báyìí wọn fi àlè ìsìláàmù kù kò sí ìsìláàmù bẹ so àkọ́kọ́ nínú májẹ̀mú oorun òun náà ni àlè ìsìláàmù kéyìn ó jẹ́ mùsùlùmí ẹni tí èyí bá ṣe mùsùlùmí kò pọn dandan fún kókírun àwọn májẹ̀mú oorun kò sí nǹkan tó kàn nípa rẹ̀ so àkọ́kọ́ nínú àmájẹ̀mú ọ̀run náà ní pé kìí kéyìn jẹ́ mùsùlùmí al-islam ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-aklu àfáà náà mú aklu yẹn wá tàbá wo àwọn nǹkan tí wọ́n mú wá fún wa wọn ò mú al-aklu wá so dandan ni kéyìn onílà akáì tó di pé yóò kírun májẹ̀mú ni kí làákàì ni tí ó kírun ẹni tí ò wa irú òpọn dandan fún onítàn ẹ̀rí pé tí bá ń kírun náà kì í ṣe pé ń kírun pẹ̀lú pé tí ń ṣèjọsìn ni bóyá kan kí kó ráwọn èèyàn ti ń kí àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so nǹkan ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alìbùlùk òun náà ni pé kéèyàn ó bàlágà ẹni tí ò bá sí bàlágà ìrun orí sí ọ̀ràn àyàn fún tọ̀hún tí bá ń kírun ń kírun náà ni bí ò bá kí wọn ò ní fi bí léèrè tí ń bá ń kírun yẹn yóò gbalada àwọn òbí rẹ̀ ó gbalada àmọ́ tí ò bá ti níwọ̀n bá tí ti bàlágà yẹn irun yẹn kìí ọ̀rọ̀ ọ̀ranyàn fún un eléyìn ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin rọ́fọ́ hadasi àwọn mi ò pè ní àtọ̀hárọ̀ àbí ká sọ pé rọ́fọ́ hadasi ká gbé ẹ̀gbin kúrò hadasi níbí báyìí òun náà ni ẹ̀gbin nílá lọ́hùn yẹn bá a fa ní pé. àwọn pè é pé àtọ̀hárátú mínàlá àdàsá yìí ni wọ́n sì pè níbi lèyí tá mú wa ni àmọ́ níbi báyìí à ń pè ní rọ́fẹ̀lá àdàs àbí pè ní àtọ̀hárá ìyẹn ni pé ká gbé ẹ̀gbin kéèké àmì ẹ̀gbin nílá kúrò ẹ̀gbin tó jọ mọ́ ká ṣe àlùwàlá àbí òlélẹ́yìn rí fẹ́ẹ̀ sí so dandan ni májẹ̀mú ni ká gbé kúrò kó tó di pé a ó ẹlẹ́ẹ̀kaàrún òun náà ni dukhulul waqt àsìkò gbọ́dọ̀ wọlé májẹ̀mú ni kásìkò wọlé ká tó a lè ṣàlàyé pé básìkò ó ṣe wọlé yẹn náà a gbọ́dọ̀ gbà kásìkò jáde táàfi kírun ẹlẹ́ẹ̀kẹfà sátúrùlà àwòrán òun náà ni pé kéyìn ó bo hùhù ẹni àmọ́ níbẹ̀ yẹn má alkodra tí ẹ bá ní kápá àti bẹ́ẹ̀ ìnìlọ́ṣẹ̀ ká bo ẹni ń bẹ nínú àti ìrun fi lálàáfíà ẹlẹ́ẹ̀keje òun náà ni ìzálátù nàjáàsà eléyìí ni ẹ̀gbin tó wà fún ara tàbí ààyè tá a ti fẹ́ kírun àbí ní ara aṣọ so dandan ni ká mú eléyìí náà kúrò èyí tá a kà kọjá àǹfààní tọ̀hárátù sáúbi wàlìbádàní wàlìmàkàn ìkankan náà ló túmọ̀ sí ká mú ẹ̀gbin tó wà ní ara wa kúrò tàbí ní ààyè táti kírun àbí lára aṣọ ẹlẹ́ẹ̀kẹjọ istikbalul kibla kéèyàn ó dojúkọ kibla dẹ́dẹ́ ní májẹ̀mú ni tàbá fẹ́ kírun aya àti tí yorùbá mọ kibla ló tí ẹ̀dẹ̀ sí gbogbo gbìyànjú tí ò lè identify kibla yẹn then ẹlẹ́ẹ̀kẹsàn tí gbogbo wọn náà mú wa òun náà ni àníyàn kéèyàn ní àníyàn irú òrùn ta fẹ́ kí májẹ̀mú ni fún irun yẹn so pẹ̀lú ògo tọ́lọ́ subhanahu wa ta'ala bá lè ha mẹ́sẹ̀sán yìí sórí ó fi dáa jùlọ kọ́lọ̀ kò fi rọrùn ó sì yẹ kí gbogbo mùsùlùmí ó mà gbogbo mùsùlùmí tá a bá ti ń kírun gbogbo alóyẹ káàmà torí pàwọn nǹkan mẹ́sẹ̀sán yìí bàdí àbí kọ́bùlì ògbé kúrò láì sí wọn kò sí irun so dandan ni ká mọ̀ wọn ó ti kọ àwọn nǹkan mí náà tó yẹ pé dandan ni ká mọ̀ wọn gẹ́gẹ́ bí àwọn arkanu salatu wajibatu salatu tá a máa ṣàlàyé lọ ní iwájú ọlọ́mọsàsìn rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa so ní sókí a máa ní ṣurutu salat al-islam al-aklu al-bulugh rafu al-hadath dukhulu al-waqt satru al-awra izalatu najasa istikbal al-qibla then aniya ibi táwọn ti wá bẹ̀rẹ̀ ní òwúrọ̀ yìí òun ni sífàtù salat ìròyìn bá a ti máa kírun àwọn sífà bú sí ẹka kírun báwo ló sí ẹka kírun gan-an afani kana rasulullahi sallallahu alaihi wasallam idha qama ila salat istaqbala al-ka'ba qa'iman qariban min as-sutra wa kana sallallahu alaihi wasallam yaqul innama al-a'malu binniyat wa innama likulli imri'in ma nawa wani òjíṣẹ́ Ọlọ́hun sallallahu alaihi wa alihi wasallam ó jẹ́ ni tó ṣe wípé tó bá dìde láti kírun nígbà tó bá fẹ́ kírun ó dìde nígbà tí ó bá kírun kí ni ó ṣe istakbala kaaba ìyí máa dojúkọ kaaba ìtumọ̀ rẹ̀ ni pé yóò dojúkọ alkibla gbogbo náà la máa alkibla bí tá a máa dojúkọ kírun yẹn kọ́ ìmọ̀ lẹ́ni tí ó dúró kìí jókòó kírun yóò dúró nígbà tó bá fẹ́ bẹ̀rẹ̀ ní kírun àbí kó wá kásọ pé kó ti bẹ̀rẹ̀ sí ní kírun níjókòó kó wá jókòó àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́ ìmọ̀ ẹni tí ó dúró ni tí ó kọjú sí alkibla qariban mina sutura lẹ́ni tí ó súnmọ́ sutura tó bá ṣe sáńpẹ̀ ní sutura náà ni pé gàgá tá a ṣe tẹ́nìkan òfin ní gbáwájú ẹni kọjá ìmá ká súnmọ́ ògiri tó bá jẹ́bi tá a ti jìnnà sógiri ni ká gbé nǹkan síwájú tẹ́nìkan kò fi ní lè gba àárín wa àti tá a gbé síwájú yẹn kọjá wakana sallallahu alaihi wasallam yaqul innamal a'malu bin niyyat òjíṣẹ́ ọlọ́run sallallahu aléhi wa alihi wasalam ó sì jẹ́ni tí máa sọ wípé dájúdájú gbogbo iṣẹ́ ń bẹ pẹ̀lú àníyàn ni wa innama li kulli muri'in ma nawa àti pé dájúdájú ìntọ́mì ènìyàn bá gbà lérò tó bá dà níyàn náà ni ó jẹ́ títẹ̀ tó túmọ̀ sí pé níbẹ̀ yẹn nígbà tó bá dìde tó dojúkọ alkibula yẹn nígbà yẹn náà ni àníyàn ẹ̀rú tó fẹ́ wá yẹn yóò wá sí ọkàn rẹ̀ wallahu alam gẹ́gẹ́ bá ti sàlàyé sẹ́yìn nípa pé àníyàn ń bẹnú àwọn májẹ̀mú ìrun téèyàn bá kírun tí ò ní àníyàn kankan eléyìí ò kírun torí pé gbogbo iṣẹ́ tá a bá fẹ́ ṣe níṣẹ́ dandan ni pẹ̀lú àníyàn. ثم كان صلى الله عليه وسلم يستفتح الصلاة بقوله الله أكبر lẹ́yìn náà anábì sallallahu alayhi wa alihi wa ó jẹ́ ẹni tó ṣe pé ìmá sí ìrun rẹ̀ yẹni pé ìmá bẹ̀rẹ̀ ìrun rẹ̀ pẹ̀lú Allahu Akbar nítorí bí máa bẹ̀rẹ̀ ìrun nìyẹn àmọ́ bẹ̀rẹ̀ ìrun níbẹ̀ tí wọ́n wí náà ni wípé nǹkan tó ṣe wípé n tó bẹ̀rẹ̀ ìrun tó ṣe wípé náà ni nǹkan àkọ́kọ́ tó ṣe pé à ń lórí ìròyìn yẹn àbí orígun kan ni lórí ìròyìn láìsí ìròyìn yẹn ò ohun gangan ló túmọ̀ sí pé ìròyìn commencement irun pé ìbẹ̀rẹ̀ irun tẹ̀gbìrì ni Allahu Akbar níta gbọ́yé ń bẹ̀rẹ̀ náà ni pé kò sí pé àyẹ̀sẹ̀ ń sọ àníyàn jáde làwọn kàbí àwọn nǹkan míì tá a sọ kó tó di pé abẹ́rẹ̀ rùn oríṣiríṣi nǹkan làwọn máa ṣe ẹlòmíì síwájú ìkìrám ó kọ́kọ́ ní àwọn kẹ̀kẹ́ tí ó kọ́kọ́ wú náà kódà lómi ó máa wú tí yóò tó máa gbọ́ ẹlòmí bíi asàkàfọ́ oríṣiríṣi nǹkan báyìí ṣá ni wọ́n máa ń sọ àìgbọ́rú ẹ̀ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam tí máa fi bẹ̀rẹ̀ ẹ̀rùn òun náà ni gbólóhùn Allahu akbar wa kana yarfa'u yadayhi ma'a takbir ànábì sì ń pè ní takbiratul ihram takbiru harama èyí tá fi bẹ̀rẹ̀ ẹ̀rùn tánàbí bá wá fẹ́ ṣe yóò gbé ọwọ́ ẹ̀ méjèèjì sókè pẹ̀lú tẹ̀kbírì níbí báyìí wọ́n ti sàlàbí àti sàlàyé ẹ̀ sẹ́yìn nípa pé ọ̀nà mẹ́ta ládìgbà gbé ọwọ́ sókè pẹ̀lú tẹ̀kbírì tí a bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn ọ̀nà tó kọ́mọ̀n jù tá a máa ṣe jù náà ni pé ká gbé ọwọ́ sókè pẹ̀lú tẹ̀kbírì báyìí pé Allahu Akbar eléyìí ló kọ́mọ̀n jù àmọ́ ọ̀nà kejì tẹ́ pé a tún lè ṣe bẹ́ẹ̀ tó sì bá ṣẹ̀rí àmú òun náà ni pé ọwọ́ wa lè wà ńlẹ̀ ká sọ pé Allahu Akbar lẹ́yìn ìgbà bá ní Allahu Akbar tán nígbà yẹn láà ṣètò wa gbé ọwọ́ sókè tó bá wù wá a lè kọ́kọ́ gbọ́wọ́ sókè ká ti dáwọ́ wa padà ká wá sọ pé Allahu Akbar gbogbo mẹ́tẹ̀ẹ̀ta náà ló ṣe déédéé lànà bí ṣe ìmọ̀ ká gbé ọwọ́ wa sókè pẹ̀lú tẹ̀kbír tàbí ká ti ṣe tẹ̀kbír ká tó gbọ́wọ́ sókè àbí ká ti gbọ́wọ́ sókè ká tó ṣe tẹ̀kbír gbogbo eléyìí náà ni ẹ̀rí wà fún tó sì yẹ kẹ́yìn ó máa ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan síra wọn tó afáàní wàkíánà yàrá fọyà dìbò àsìkbìr súnmà yẹ́dà olùyọ́mùnà alàlìyó sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó bá ń ṣe léyìí tán yóò wá gbé ọwọ́ ẹ̀tún ẹ̀ lórí ọwọ́ òsì eléyìí tá ń ṣe ní kábdù ọwọ́ ọ̀tún yóò gbé lórí ọwọ́ òsì níbí báyìí náà ká sì wo káwò yé sí ẹlòmíì tó bá fẹ́ sí báyìí báyìí náà máa ṣe kò sí tó jẹ báyìí ní Islam ẹni tí máa ń ṣe báyìí ó ṣàkóso náà àìsè báyìí sábà ń kírun no kò sínú sínú ṣẹ̀ṣẹ̀rẹ̀ islam ọwọ́ yìí á lórí ẹ̀yìn ọwọ́ ni then ọwọ́ wa yìí yóò wà lórí ẹ̀yìn ọwọ́ yóò tún dé bí ọrùn ọwọ́ báyìí nínú ní pé ká ọwọ́ lórí ẹ̀yìn di eléyìí mú di eléyìí mú a lè di mú báyìí kò ọwọ́ yẹn yóò wà lórí ẹ̀yìn ọwọ́ wà yìí yóò tún wá bú bí ọ̀rọ̀ ọwọ́ báyìí náà so afá ní táwọ̀kà sọ́dẹ̀ lórí gbáyà rẹ̀ so eléyìí náà a ní gbé sábẹ́ ìdodo àwọn míì bẹ́ẹ̀ tó ló máa ń gbé sí ẹlòmí ni ọwọ́ wà yóò wà basarihi lẹ́yìn náà ojú ẹ̀ yóò ilẹ̀ yóò gbé ojú ẹ̀ yóò máa ilẹ̀ so a ti sàlàyé sẹ́yìn nípa pé ibi tábà forí kàn ibi tábà sojú tábà sojú sí ibẹ̀ là máa gbójú wá là máa wò tábà ti ṣe tẹ̀kbírátul ìhìrámù tán nítòkù tá a máa ṣe náà ni pé ojú wa níbi tá forí kàn ilẹ̀ ẹ̀dẹ̀ là máa wò àyè máa kírun ká máa wọ̀ ọ̀kan àfi ká máa gbójú sókè àfi ká máa yíjú sí bí yíṣọ̀ àà ibi tá forí kàn là wò nígbà tí a bá ń kírun gbogbo ìgbà tá wà lórí irun ibi tá forí kàn là wò àfi ìgbà kan tá a bá ń ṣe àtáyá lọ́wọ́ nígbà yẹn là á máa wo ìka tá a bá ń nà yìí tá a máa mì yẹn tá a bá ń ṣe àtáyá á máa wo ìka yẹn àmọ́ gbogbo àwọn àyè yòókù àyè sùjúd ilẹ̀ẹ́lẹ̀ là á máa wò insha allah. àfáàní thumma yastaftihu al-qira'a bi adi'iyatin kathiratin mutanawwi'a lẹ́yìn báyìí ànábì yóò wá bẹ̀rẹ̀ irun yẹn pẹ̀lú àwọn àdúrà ìyẹn ni pé yóò bẹ̀rẹ̀ sí ni máa ké nǹkan ìyẹn pé ọ̀rọ̀ tí ó bẹ̀rẹ̀ sí máa sọ náà ni pé ìyí máa bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà pé àdúrà yẹn wà ní oníranran oríṣiríṣi àdúrà là náà yóò ṣe àdúrà yẹn pọ̀ a ti ṣàlàyé ẹ̀ sẹ́yìn nígbà tá à ń ka sífàtú alayhi wa alihi wa sallam ó sì dáa tá bá lè ha ọ̀pọ̀lọpọ̀ sórí ká máa wí ká bá wélé yìí ká wélé yìí nínú àdúrà máa ṣe tí imam bukhari àti muslim gbà wá allahumma ba'id bayni wa bayna khatayaya kama ba'adta bayna al-mashriqi wal maghrib allahumma naqqini wa bayna khatayaya kama yunaqqa ath-thawbu al-abyadu min ad-danas allahumma ighsilni min khatayaya bil ma'i abi was-salji wal barr ikaniye ibami aliso yi pé subhanakallahumma wa bihamdik wa tabarakasmuk E, wa ta'ala jadduk wala ilaha ghayru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kéyìn ó há wọn sórí lọ́pọ̀lọpọ̀ tàbá wílé tàbá wílé yìí eléyìí ló dáa jùlọ so yóò ṣe níbẹ̀ yóò ṣe du'a listifta oríṣiríṣi ló wá wà ìgbà míì yahmadullaha ta'ala fiha wa yumajjiduhu wa yusni alayhi nínú àwọn àdúrà wọ̀nyí ànábì máa yin ọlọ́run tọ́lá rẹ̀ ga jùlọ nínú wọn yóò gbógo fọlọ́ọ̀ba yóò gbọ́lọ́ọ̀ba ga yóò dẹ̀ sí ẹ̀yìn sí fún ọlọ́run summa yasta'idhu billahi ta'ala minash shaitani rajim lẹ́yìn eléyìí yóò wá sí isti'adha lẹ́yìn bàtà bá ṣe dùá ò ní sìta ọ̀tán láwàá ṣe isti'adha irú isti'adha tára bí ti máa ṣe lórí irun òun náà ni isti'adha tó yẹ pé nẹ́ẹ̀sì wà fún àrí nẹ́ẹ̀sì fún tára bá fi pé inú kó sọ pé a'udhu billahi as-sami'il 'alim من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه نفسه وقرارة يسعى تتعلم المسلول يمي لين جوا بسملة أبي أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه بواوة بط والله أعلم فمن سيما أعوذ بالله من الشيطان الرجيم نعم أسلوري أما يتنسي وفتان بمسلول يمي وليتا كوكو سوى جوه إما a'udhu بالله sami'il alimi mina shaytani rajim min hamzihi wa nafsihi wa nafsi lẹ́yìn náà basmala wà tẹ̀lé tọ̀ so lẹ́yìn báyìí yóò ṣe nígbà tó bá ṣe isti'aza yẹn tán yóò wá summa yaqra'u bisimilahi rahmani rahim lẹ́yìn náà yóò wá ṣe bisimilahi rahmani rahim wala yajharu biha ṣùgbọ́n àwọn kan tá a sọ yìí kì í wí wọn sókè kó fẹ́ kí lóṣù kó wá pariwo sókè pé أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفي ونفسه بسم الله الرحمن الرحيم kó wí sókè wọ́n ní ànábì èyí ti bẹ́ẹ̀ bó ti ẹ̀já sí pé basmala ẹgbàwá kan wá ẹgbàwá wà mú sí pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan àbí gbọ́ tánàbí wí sókè rí so téèyàn bá wí sókè lẹ́ẹ̀kọ̀ọ̀kan once a while ó lè má ti àbúrò ẹ̀yẹn basmala ni a sọ̀rọ̀ nípa isti'adha wallahu alam afáàní wala yajharu biha kìí wí wọn sókè thumma yaqra'ul fatiha wa yaqta'uha ayatan ayatan lẹ́yìn náà nábì wà ká suratul fatiha nígbà tó bá ṣe isti'aza tán tó ṣe basmala tán yóò wà ká suratul fatiha àmọ́ suratul fatiha yìí yóò wà máa gé ní aya kọ̀ọ̀kan aya kọ̀ọ̀kan anábì ká aya méjì papọ̀ كيف كثرة الفاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ọ̀pọ̀lọpọ̀ máa ń kaba yẹn kó lọ pẹ̀lú súnà aya kọ̀ọ̀kan ni alhamdulilahi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin títí dé parí aya yẹn tánàbí bá fi ń kà àwọn amádìyẹn mùdú nìyẹn máa ṣe mọ́dù àrùn lè sùkún yìí máa fa ní fífà dáadáa gan òpin fífà yẹn alhamdulilahi rabbil alamin arrahman rahim bí sì máa falẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan kò ní káyà méjì papọ̀ ìyẹn ni pé tá a fa ń sàlẹ̀ sí ayatan ayatan fa idha intaha min al-fatiha qala àmín nígbà tí a lè bá parí suratul fatiha òun gangan tí ń kírun fáwọn èèyàn yóò sọ pé àmín so eléyìí tó bá súnà mu fáwọn imam tó máa ń kírun tó máa ti ké suratul fatiha tán kí wọ́n fi àmín tó bá ka kéwú sókè wọ́n ṣe àmì sókè tó bá sì ka jẹ́ kéwú jẹ́jẹ́ wọ́n ṣe àmì náà jẹ́jẹ́ wọ̀yẹ́jìharu yẹn ni pé yóò ṣe àmì yóò ṣe sókè wọ̀yàmú dùbí ha sáwùtàhù lẹ́yìn náà yóò sì fa gbólóhùn rẹ̀ yẹn ni pé tó bá fẹ́ ṣe àmì àmì yóò fa dáadáa irú hamza tẹ̀yẹ sálákọ̀ọ́kọ́ yẹn òun haraka méjì ni àmì madu badal ní kó ní ìmọ̀ tẹ̀júwìtì then mí yẹn òun àrẹ́dùlù sùkùn àáfà mí yẹn dáadáa tá a bá ń ṣe àmì pọ́pọ̀lọpọ̀ ó gbìyànjú láti kíyèsí ami, àmì àmì àà àmì àmì hamza tàlákọ̀ọ́kọ́ yẹn àáfà ní méjì àáfà ní haraka méjì then mímu yẹn òun tiẹ̀ àwa lè pàdé ibi tí náà àwọn haraka ìmọ̀ márùn-ún àti gbogbo bá àwọn afáàtú ṣàlàyé ẹ̀ fún wa. Ah, uni ima fa bulure thumma yakra'u ba'da al-fatiha suratan ghayraha lẹ́yìn fatiha yuwaka sura ni súra míì yàtọ̀ sí suratul fatiha wa kana yutiluha ahyana wa yaksuruha ahyana sura ti ma kala ni fatiha yìí ìgbà míì a máa ṣe ní gúngùn suratul fatiha nígbà míì yuka ka súra ìgbà míì a máa lẹ́yìn suratul Fatiha a máa ka sura tó gùn ìgbà míì a sì máa kà wọn sura tó kúrú ẹ̀yà obìrú ìrun tí wọ́n kí fún wa ní òwúrọ̀ yìí ẹ̀rí pé sura kúkúrú ni wọ́n kà fún wa ìgbà míì anábì náà máa ṣe bẹ́ẹ̀ yóò ka sura tó kú ìgbà míì yóò wá ka sura tí a ogun ọ̀dọ́ àwọn ọ̀run kọ̀ọ̀kan wà tó yẹ pé àwọn sura tó gùn ló yẹ káka pẹ̀lú wọn àwọn ọ̀run kọ̀ọ̀kan wà tó yẹ pé sura wọn máa gùn ju àwọn ọ̀run míì lọ ìrun tí súra àwọn máa gójù lẹ́yìn fátíà òun náà ni ìrun àṣùbà ìrun tí súra rẹ̀ tún máa gùn díẹ̀ òun náà tún ni ìrun zuhur ìrun asir súra rẹ̀ máa ń kúrú bí ìdajì tabaka ní zuhur òun eléyìí kẹsí pé dandan ni àmọ́ bí wọ́n ti notice ìrun ànábì nìyẹn wọ́n ìṣáì kèé gùn jù kèé kúrú jù ó máa wà ní ìwọ̀ntúnwọ̀nsì wallahu alam àmọ́ generally ìgbà míì ànábì àmà ka sóra tó gùn ìgbà míì áfíríkà àwọn sóra tí ó kúrú. wa kana sallallahu alayhi wa sallam yajharu bil qira'ati fi salati subuh ànábì sallallahu alayhi wa sallam nínú sísí ẹ̀ náà ni pé ìmà kakẹ́ sókè níbi irun àṣùbà wa fi raka'atayn al-awwaliyayn min al-maghrib wal-isha àti níbi ìrákà méjì ìtàkọ́kọ́ níbi ìrun ìṣá àti ìrun magrib anábì àmà kàkéw sí òkè yẹn ni pé rakatẹ́ni àwàlẹ́ minal magrib wal ìṣá níbi ìrun magrib àti ìṣá anábì àmà kàkéw sókè níbi rákà méjì ìtàkọ́kọ́ níbẹ̀ àmà ṣùgbọ́n à ń gbọ́yẹ̀ sí rákà méjì ní gbogbo rákà méjì yẹn ìmà kàkéw sókè ni wàyùsírù bíhà fi zórí wal asr wàtàlítà minal magrib ìwà máa kakéw jẹ́ẹ́jẹ́ níbi méjì yòókù títí zoro àti méjì méjì yòókù títí asr àti ẹyọ kan tó kù níbi títí magrib wàlú okòrò yẹ́yìní mìnàlẹ̀ ìṣá àti méjì sorry níbi zoro asr àti ẹyọ kan tó kù níbi magrib ó ní méjì mẹ́rẹ̀ẹ̀rin wàyí sírò bí hafi zoro ìmà kakéw jẹ́ẹ́jẹ́ lórí ìrùn zoro rákà mẹ́rẹ̀ẹ̀rin zoro yóò kà jẹ́ẹ́jẹ́ ni wasali eh, wal asr raka mẹ́rẹ̀ẹ̀rin asr yóò ka jẹ́jẹ́ wasali sati min al maghrib ẹyọ kan tó kù níbi maghrib ẹyọ kan tó kù nínú òun maghrib yóò ka kéwú jẹ́jẹ́ àti méjì tó kù lẹ́yìn ìṣáì ka kéwú jẹ́jẹ́ so ìtumọ̀ rẹ̀ ni wípé raka méjì àkọ́kọ́ raka méjì títí zuhr sorry raka méjì títí subuhi gbogbo raka méjì irun subuhi irun àsùbá ànábì yóò ka kéwú sókè. So raka méjì àkọ́kọ́ magrib àti raka méjì àkọ́kọ́ isha yóò kàkéwú sí òkè àmọ́ gbogbo oorun yòókù lẹ́yìn eléyìí ìmọ̀ kàkéwú jẹ́jẹ́ ni mẹ́rin zohr mẹ́rin asr ẹyọ̀kan tó kù ní magrib méjì tó kù ní isha yóò kàkéwú jẹ́jẹ́ wallahu a'lam wa kana yajharu biha aidan fi salati al-jumu'ah wal bákan náà ànábì máa ka kéwú sókè ni ìrun júmà ìrun ọ̀rọ̀ ẹ̀yàn náà ni rákà méjèèjì yóò ka kéwú sókè bákan náà ìrun idi méjèèjì idul fitr àti idul adaha ìmà ka kéwú sókè ni wàlísìs kọ́ àti ìrun tá a bá fẹ́ tọrọ òjò tójú bá ń wọ́n ìta fẹ́ kí sàlátì lísìs ká ànábì máa ka kéwú sókè ni wàlùkùsù bákan náà ìrun tá a máa kí tí òṣùpá bá wọ́ọ̀kù tàbí tó rùn bá wà fún ìmá sọlátùlù kùsùf àbí kùsùfù ni méjèèjì anábì àmà kàtó sí òkè níbẹ̀ wàkánà yẹ́jì alùrọ̀kà àtẹ́ni àlàáfìrọ̀tẹ́ni aksar min al-awwaliyayn anábì sì máa ṣe rákà méjèèjì tó bá kí nígbẹ̀yìn ìyẹn fún ìrun ní rákà mẹ́rin tàbí oníraka mẹ́ta rákà méjì tí ó bá kí nígbẹ̀yìn àbíràkà kan tí ó kì nígbẹ̀yìn níbi ìrún magrib ìyí máa jẹ́ kí àwọn akéwú tí ó bá ké níbẹ̀ ìyí máa kúrú sí èyí tó ké ní raka méjì títí àkọ́kọ́ ó ní kádàrá anis ìyí máa tóbi ìdajì ntókà ní raka títí alákọ̀ọ́kọ́ zoro nísìn èyí tí ó kà ní tìgbẹ̀yìn zoo raka mẹ́rin nínú zoo ó raka àkọ́kọ́ ó raka ẹ̀kejì méjì tìgbẹ̀yìn yẹn kéwú tí ó ké níbẹ̀ yẹn yóò wá tó gẹ́gẹ́ bí ìdajì kéwú tó ké ní méjì tàkọ́kọ́ tó kọ́kọ́ tó kọ́kọ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn tó bá ṣe wípé ó ní raka mẹ́ta àbí mẹ́rin àbí tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ ní sókè ní yìí yẹn kó lè bá flow lè bá clear ó ní wípé tá a bá raka àtàkọ́kọ́ kéwútà ké ẹ̀ yóò gùn ju rákà àtẹ̀lẹ́ lẹ́yìn tabaka sóràtù fàtíhà lórí raka àkọ́kọ́ àáka sóra míì tabafẹ́ kí rákà ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn sóràtù fàtíhà sóra táwa kà lórí rákà ẹlẹ́ẹ̀kejì yẹn ó yẹ kó kúrú díẹ̀ títí ti alákọ̀ọ́kọ́ eléyìí ní bá nàbí mọ̀ sí lẹ́yìn náà ikú tó dáa jù súra àtàlà kọ̀ọ̀kan yẹn tá a ké lórí yẹn ó wà lókè títí èyí tá a ké lórí tẹ́lẹ̀ kejì òun ló kọ́kọ́ wá gẹ́gẹ́ koran tábà kà yọ kí burú bẹ́ẹ̀ lápèjúwe èyàn fẹ́ kírun ka súratul bakara àti ali moran lórí èyí tó dáa jù pé kó ka bákàrà lórí àkọ́kọ́ lẹ́yìn kó wá ka ali moran lórí ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn àmọ́ tó bá ka nípa sípa yọ náà kí sípa burú wà mí tó n'i tá n sọ̀rọ̀ lórí ẹ̀yìn lẹ́yìn náà tó bá wá kí ọba yẹ kó ní mẹ́rin ni rákà méjì ti gbẹ̀yìn tó bá ka fátíhà tán tó bá wù ó lè tó ka kéwúlé tó bá wù látòjúwe nígbò kí rákà àkọ́kọ́ ń zoo lórí àkọ́kọ́ ó ka fátíhà ó wá ka bákọ́rà nígbò kí ẹlẹ́ẹ̀kejì ó ka ka alimoran ó jókòó sí táyà ó wá dìde fún rákà ẹlẹ́ẹ̀kẹta ó ka fátíà tó bá wù ó lè ka sóra tù mí lórí àmọ́ sóra tí wàá ká mẹ́ẹ̀ yóò wá tó bí ìdajì sóra tó kà níbi sóra títí ẹ̀lẹ́rákà ẹlẹ́ẹ̀kejì tó kọ́kà yẹn ẹlẹ́ẹ̀kẹrin náà ó lè tó ka sóra lórí fátíà kò sáburú mbẹ̀ èyàn lè kírun olóko mẹ́rin kó ka fátíà kó sì ka sóra lórí gbogbo rákà mẹ́rẹ̀ẹ̀rin kódà èyàn lè máa ó yẹ kí ẹ̀kọ́ kan tí máa ń wáyé bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ èyí tó dáa jù àbí téèyàn ó máa ṣe jù òun náà ni wípé rákà méjì ti gbẹ̀yìn lórí zor àti asr àti isha àti ẹyọ kan ti gbẹ̀yìn ní magrib fatia nìkan làákà àníkà sóra lé àmọ́ ká mọ̀ wípé tá a bá ka sóra lé wọn náà kò sábúrú bẹ́ẹ̀ ó sì yẹ ká máa ṣe bẹ́ẹ̀ ní ẹ̀kọ́ àmọ́ sóra kà lé wọn lórí ìdámínẹ̀ kò ní gùn tó àwọn èyí tá èyí tá sálà yìí báyìí gan nìyẹn ló fi ní kádìrín nísì ó ní gẹ́gẹ́ bí ìdájí èyí tó ti kàn sí ẹ̀yìn kọ́dọ̀ra kamsa asharata àyà tẹ́ pé ó tóbi bí àyà bí mẹ́ẹ̀ẹ́dógún yẹn bí àyà mẹ́ẹ̀ẹ́dógún lè ka nǹkan tó tóbi àyà mẹ́ẹ̀ẹ́dógún lórí ibi tá a ti máa ka nìkan yẹn ẹlẹ́ẹ̀kẹta àbẹ́lẹ́ẹ̀kẹrin ní zoro àbí àbí ẹlẹ́ẹ̀kẹta ní magrib àbẹ́lẹ́ẹ̀kẹta àbẹ́lẹ́ẹ̀kẹrin ní fíhìmá nígbà míì ànábì àmọ́ dàmọ́ lórí fátíà náà jẹ́ pé lórí àwọn irun wọ̀nyí ìyẹn rákà méjì tìgbẹ̀yìn zoro àti asr àti isha àtẹ́yọ̀ kan tìgbẹ̀yìn magrib ìmọ̀ ka fátíà nìkan tó wájá sí méjì àkọ́kọ́ nìkan ni ó ka súra lórí fátíà wallahu alam bákan náà eléyìí ó sì yẹ kí èèyàn ó máa gbìyànjú láti máa practice ẹ̀ ní súnà náà nìyẹn gbogbo nǹkan tánàbí bá ti ṣe òun náà lè yẹ kí yẹn náà gbìyànjú láti máa ṣe wọn sọ̀rọ̀ àyó túmọ̀ sí pé à ń tẹ̀lé súnà yẹn ní bó ṣe tó àti bó ṣe yẹ. ثم كان صلى الله عليه وسلم إذا فرغ من القراءة سكت سكتة لين ترى ببكى قراءة إن كيرونيسي وكفاتيا وكسورة لوري فاتيا sakata سكتة kò ní rùkú lẹ́sẹ̀kẹsẹ̀ yóò kọ́kọ́ dákẹ́ ní kan èyàn ń ka kí lọ nísìn ó wá ka suratul fatiha ó wá ka kul huwa allahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu na ahad allahu akbar yẹ kéyìn síbẹ̀ àwọn yẹn máa ń síbẹ̀ púpọ̀ kò yẹ ká síbẹ̀ á kọ́kọ́ dákẹ́ náà á sì fásilò bẹ́ẹ̀ lè kíra á wà takbir á dákẹ́ àmọ́ dákẹ́ yẹn kì í sì pa àmọ́ ṣe kẹ́ kò ní gùdù á dákẹ́ tó yẹ pé òǹkùn yẹn wà láàrin kéwù tá a kà yẹn àti takbir tá a fi ṣe tá a fi rùkú yẹn ó ní sakata sakta anabi máa dákẹ́ ní ìdákẹ́ kékeré kan thumma rafa'a yadayhi wa kabbara lẹ́nu yóò tún wá gbé ọwọ́ ẹ̀ sókè yi pé yóò tún sí gbé ọwọ́ sókè yóò wá sí wa yóò wá rúkú wa kana yada'u ala rukubatayhi tánàbí bá ọwọ́ ẹ̀ sórí orúkún ẹ̀ máa ọwọ́ ni bá fẹ́ rúkú yóò gbé ẹ̀ méjèèjì yóò gbé sí so eléyìí ni súnà níbẹ̀rẹ̀ wa níbẹ̀rẹ̀ ìgbà tí ànábì kọ́kọ́ ń sàlàyé ìrun fún àwọn èèyàn wọ́n yìí gbọ́wọ́ sórí rùkú wọ́n máa gbọ́wọ́ sí àárín ni a sì nínú àwọn sàbíjẹ́ pé truaf báwọn ṣe máa ṣe nìyẹn nígbà tí ìrun kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n bá ń rùkú bá ṣe máa Allahu wọ́n pàwọ́ pọ̀ báyìí wọ́n yìí lẹ́tàn ní nẹ́sì wá tó kama gbọ́wọ́ sí orúkún àmọ́ ara wọn sàádé ẹgẹ́ bí abdullahi ibn Mas'ud bí ṣe máa ṣe nǹkan máa ń kírun ọ̀la pé nẹ́sì ká gbọ́wọ́ sí orúkún yẹn kò dé ọ̀dọ̀ títí wọn àmọ́ èyí tó bá sínà mu òun náà ní kíka gbé ọwọ́ tàbá dẹ̀ gbọ́wọ́ sí orúkún wa à á tẹ ọwọ́ yẹn mọ́ à yí gbọ́wọ́ sí orúkún báyìí à á yà ọkàn ara yẹn à á yà ìkà yóò fárọ̀ jù bẹ́ẹ̀ wa à á dẹ̀ tẹ́ mọ́ orúkún yẹn dáadáa ni inshàlá so afani wàkàrà yàda òkà fáyé alárùkọ wàyò fárọ̀ ríjú bẹ́ẹ̀ ni yóò ya ọmọ ọ̀ka rẹ̀ àyípa ìkákọ̀ lórí orúkún wàyùmá kínú yàdé yìí mi orúkú yìí yóò wá tẹ ọwọ́ ẹ̀ ma orúkún ẹ̀ méjèèjì ka anahu kọ́ bídùn àníyà nípa kó di wọn mú tàbá fẹ́ gbọ́ sórí a máa di orúkún wa mú ni àyíká gbé ọwọ́ lé so ó túmọ̀ sí a lórí orúkún ni wọ́n lórí ẹ̀ tá a di ọwọ́ yẹn wa ṣe báyìí ṣe báyìí lè kó ṣe báyìí

eléyìí yóò di sọ́ọ̀pù yìí àárùkù báyìí àmọ́ orúkún amín ibi báyìí kò ní kan ẹgbẹ́ wa wallahu alam wàyà sótù zaharahu lẹ́nà yóò wá fẹ́ ẹ̀yìn rẹ̀ àmọ́ fúláàtì ẹ̀yìn tabarùkù ni wàyùsàwíhì yóò wá jẹ́ kí ẹ̀yìn ẹ̀ kó balance kó sì déédéé hatta law subba alayhi al-ma'u la sakara débi pé tán bá da omi sí ẹ̀yìn rẹ̀ omi yẹn ó dúró tán bá da omi tánà ìlú àkírun tán bá da omi sí ẹ̀yìn rẹ̀ ebi pé ibi tí máa fúláṣì ẹ̀yìn rẹ̀ dé ẹ̀yìn omi yẹn yóò dúró gbogbo ilé yẹn ká tíwáì láti practice rẹ̀ ẹlòmíì tí máa ń kírun yóò sì báyìí orí yẹn ti lọ sókè ju ẹ̀yìn yẹn ti lókè ẹlòmíì báyìí ni ìsàlẹ̀ ti lọ àà àmà rùkù ni sẹ́yìn ó flat tó flat báyìí dó àlè má rí ṣiṣẹ́ bọ́sì nínú kan tí wọ́n máa rọ́yàn lọ́rùn tí máa jẹ́ kó tún ṣeé ṣe tí yẹn bá wo ibi tí yẹn fẹ́ rùkù tí yẹn bá rùkù tí máa ń wo ibi tó jìnà jù ẹ̀yìn rẹ̀ ò ní flat tí máa dẹ̀ tún wo ẹ̀yìn ò flat àmọ́ tí yẹn bá ṣe báyìí tí yẹn wo tí ó forí kan í máa assist yẹn sẹ́yìn yẹn fi máa ń flat so á jẹ́ kẹ́yìn wo flat ní ti ńgbà tá a bá rùkù eléyìí gangan nínú wa yóò fi dàbí ẹni pé àmì tí ó fi súnmọ́tà nábì kọ́lọ̀ kó ti rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa mo rò pé ká dúró mẹ́rin láàárọ̀ insha bóyá tọ́lọ̀ bá gbọ́ aláyè ká tún tẹ̀síwájú à nílè ka gbogbo àwọn sípàtù sàláàtì ẹ̀tàn tó àkáfì rárá yìí tí ó péye sí fúnra wa akúlù káwùlì hàdá wà á sàkìrò wà hàlàzí màlí wàlákùn wàlùká fatul mùsùlùmí na nkùlù zambin fàstàkìrò iná huhu wàlùgàfóró rahim ṣe àlè dùn bẹ̀yà bí ok wa alaikum salaam wa rahmatulah. Hmm. Hmm. the last sura ka ya karatu akan fatiha karatu akan fatiha inda mun muta aka koya mana wannan biyu da wannan kara turan da kai bayan fatiha hmm. dole ki kawo sai ba wannan mazhabi ne maza na imam maliki kenan ah. kagan a mutane amina uh, malamin da suka aji mazabobinsu sun yi kokari alisa ta musu da alheri amma ba komai suka gani ba shi yasa dukansu suka yi magana cewa idan suka fada magana aka samu hadisin manzo wanda ya saba ma maganansu a ajiye maganansu a biya hadisin manzo Allah sallallahu alaihi wasallam akwai hadisi karara wanda yake magana cewa manzo Allah yana yin karatu a wayannan wurare idan aka duba bulugul maran da sauran littattafai za a samu hadisi a ciki har ma an kawo ayoyin da manzo Allah ke karantawa a cikin bulugul maran, akwai cewa zai karanto ayan da yake kama ayoyi guda goma sha biyar har ma an kawo labari cewa na lakan farko daidai abubuwa da adadin abin da zai karanta raka na biyu har raka na, uku da na hudu aka cewa rabbi abun da ya karanta a raka na biyu ne tun da mun samu nasi hadisi in malami mai da ya yi magana za mu yi mai addu'a kuma muna mu bi maganan da bai saba ma amma wanda ya saba na manzo sai mu aji amma ba wuya a dinga zage su kun a'a kokari suka yi sun yi magana kan abin da suka gani har ba sun suna cewa in mutum ya yi zai yi ba ko ya yi kari kin a'a da zai yi komi ba domin manzo Allah ya yi ma mutane sallah sai dai bai kamata mutum ya doka shi kama al'ada ba abi inda manzo yi wani lokaci a yi wani lokaci a bi wallahu ala Allah ku fọ̀rọ̀ rẹ̀ yọ tọ́lọ̀ ka ní káàdì máa tẹ̀lé àwọn súnà tànàbí tí ẹ̀ bá wù tá bá si àádùú sí ọ̀rọ̀ àwọn onímọ́sàbí suna súnà láti kalẹ̀ táà ní máa ṣe ọ̀pọ̀lọpọ̀ súnà lèyìn oníṣe má ẹ̀yẹn wo bá ti parí kọ́lọ̀ kó gbà ní ẹ̀sìn fún wa ààwẹ̀ tẹ́ pé mẹ́fà sáà máa ń gbà nínú shawwal ó ṣe pàtàkì fún yàn láti gbà but ara àwọn tó sọ pé à gẹ́gẹ́ bí àgbọ́yé ti fún wa àbí nǹkan kan àwọn sọ pé bóyá kò ní but àwọn òní sọ ń pinnu pé àgbọ́yé wọn àbí nǹkan tí wọ́n rò tán fi sọ̀rọ̀ yẹn káwá sọ pé kéèyàn mọ̀ pé àgbà torí ọlá tó wà ń bẹ ànábì gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ́ pé àárí àmáwọn àfáà tó sọ̀rọ̀ yẹn wọn ò lẹ́bi fa àwọn sọ̀rọ̀ based on nǹkan tí wọ́n rí kà àti àgbọ́yé wọn ni wọ́n sì gbalada lórí iṣẹ́ tí wọ́n ṣe pẹ̀lú ògùn tọ́lọ́ subhanahu wa ta'ala tìrìpánàbí ní idha ijtahada àbí fa asaba falahu ajrani wa in ijtahada fa akhta falahu ajru aw kama qala rasul sallallahu alayhi wa sallam olùgbìyànjú tó bá ṣe gbìyànjú tó ṣe déédé kan ṣùgbọ́n àwọn àtàwọn afẹ́ tẹ̀lé gbìyànjú wọn sáwọn àmọ́ tẹ̀lé awo gbọ́dọ̀ tẹ̀ láṣìṣe wọn tàbáwọn kan ṣàṣìṣe níbi ọ̀rọ̀ tí wọ́n sọ àbí ìgbìyànjú wọn a ṣàdúrà fún wọn àmáwàá ti gbìyànjú yẹn kalẹ̀ èyí tó ṣe déédéé yẹn òlàwó wàá tẹ̀lé àǹtàbá ní ká máa àvọ́ọ̀dì ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ súnà ó parun nǹkan tá a ti máa gbọ́ lẹ́nu àwọn aṣíwájú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn àti tójọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ń sọ ní bíi nǹkan tí wọ́n kà nínú mazà tí wọ́n ń tẹ̀lé ẹ̀rí pé láyé ìgbà yẹn kéyìn tó rí tíra kan ọ̀pọ̀lọpọ̀ tíra tá a máa ń ká ń gbà yẹn àwọn tàbá tàbá ẹ̀sùn òsúlé kéwú jọun bí àwọn tíra àádọ́rí ìṣùmáwí àwọn tíra yẹn bólẹ́ àtàwọn olóníṣọ́ yìí Buhari sọ yìí Musa ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra tí àwọn èèyàn rí nísìn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan kẹ́sí pé nǹkan tuntun ni wọ́n àwọn nǹkan tó ti wà ní àmọ́ àwọn tíra táwọn nǹkan yìí wà kò dọ́dọ̀ wa ní ìgbà yẹn òun ló fà á tí wọ́n pé ìmọ̀ yẹn tó ti wà restricted nígbà yẹn tó fi mọ níbi tó mọ yẹn àmọ́ ńgbà tó lọ ti wá ní kílé ayé yẹn ó gbòòrò oríṣiríṣi tíra tá àti rí tẹ́lẹ̀ ó ti dé kéde pé kíra àwọn ẹ̀sẹ̀ kọ́ ni ó ti wà náà but àrọ́pọ̀ ní ti opportunity àti rìn so ọ̀pọ̀lọpọ̀ nǹkan wá bẹ̀rẹ̀ sí ní tẹ́jú ńgbà tá a ti wá mọ̀ yẹn àtúnú máa padà sí ẹ̀sìn àárọ̀ mọ́ bí ẹnìkan tó ń sọ mo ti sọ yẹn náà rí tán ní ní mọ́sálásí jímọ̀ fa sọ pé gbogbo wa padà sí àdàbí ó ní à ń ka rìyádùn sọ̀lì náà kàgbé ká ka gbogbo ọmọ fáwọn nǹkan tí ń dára nù kò yẹ bẹ́ẹ̀ a tún fẹ́ dára wa padà sí oko àárọ̀ nìyẹn à níbo kódà àtàwọn tíra sọ àwọn tíra ńláńlá àmọ́ kàwọn ìyẹn gan ló jẹ́ kí nípa ẹ̀sìn yẹn kọ́lọ̀ ń wa aleykum salaam wa rahmatulah. lórí kíka súrà lórí raka ẹlẹ́kẹta àti ẹlẹ́kẹta ẹni tó jẹ́ pé kò ní àníyàn pé o fẹ́ ti súrà lé raka lórí lé fásitì lórí raka ẹlẹ́kẹta àti ẹlẹ́kẹta kò ní àníyàn ìgbàgbé ló ṣe tó fi kà á fẹ́rù ẹni yẹn tó bá rẹ́tí pé yóò sàbàdí. kò ní sàn kankan kò ní sàn bàdí àbíkọ́ mú yẹ pé dáàmà a lè ṣe é kò láàrin ẹ̀bọ̀ dáàmà nǹkan tàà lè ṣe ní ibẹ̀ ni kò bùkátà kú sọ nǹkan kan wallahu a'lam àmọ́ tó ẹkẹ́yẹn bá fẹ́ lọ lórí mazaba àwọn màlìkí àwọn sọ pé yóò sọ nǹkan kan dáàmà in tí ó múyàn sí irú nǹkan báyìí náà ni ìgbàgbé àmọ́ fìlà hakika kò bùkátà kú sọ nǹkan kan wallahu a'lam اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك